a'udhu billahi minash shaitonir rajim bisimilahi rahman rahim gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àsìkò ọdún àwa mùsùlùmí la wà a ti bẹ̀rẹ̀ ọdún tuntun tí a mọ̀ sí ọdún hijira ọdún alálùbáríkà ní àsìkò tí ànábì muhammad ṣe hijira kúrò nílùú mẹ́kà lọ sílùú madina òun náà ni à ń celebrate ní àdúgbò wa ń bí jama tahajud congregation àwa ni àwa ń bí asarari káàkiri ayíde káàkiri gbogbo ayé láti fi hàn wọ́n pé islam ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn àlàáfíà ni a wà ní Sogoro Central Mosque báyìí pẹ̀lú bàbá wa ìmáàmù Sogoro àti ìmáàmù Olúwọlé gangan fúnra wọn ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn bàbá ìmáàmù méjèèjì bàbá yìí dákun kí ni ẹ̀kọ́ pàtàkì tí a rí kọ́ nínú hijira gan kí ni pàtàkì hijira àtẹ̀kọ́ wo ni gbogbo mùsùlùmí ayé fẹ́ kọ́ lára ẹ̀. àkọ́kọ́ ni pé akọ́kọ́ dúpẹ́ púpọ̀ fún Ọlọ́run pé ọdún sojú ẹ̀mí wa mo káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé a kú ọdún ọlọ́run má ọdún eléyìí má ní àṣemọ fún wa nǹkan tí à ń ṣe lénìí òun náà ni ìfi àfihàn ẹ̀sìn wa àti ìfihàn gbogbo ayé pé ọdún tuntun ti mùsùlùmí ó wọlé kọ́lọ́run kó sọdún náà kó jẹ́ kí ó yàbò fún wa pàtàkì ìjírá àwọn ẹ̀kọ́ tí ìjírá kó sínú ó pọ̀ àwọn kọ́ gbogbo àtàbà ń ṣe ìjírá yóò máa rán wa létí àwọn èèyàn àwọn muhajirun àti àwọn ansor yóò dẹ̀ máa yóò máa ṣe wá ní dandan láti lọ bẹ ìgbésí ayé anabiwa muhammadu tálùkùránì sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah pé àríkọ́ṣe eré bá a ti fẹ́ kẹ́ ẹ rí àná muhammad la design la òun la òun la ṣe tó dáa tó pé wa muhammadul kamal anabi ló pé bá a ti fẹ́ kẹ́ ẹ rí láyé tẹ́ fi gbádùn tẹ́ fi rọrùn wọ̀ ara nábì la parí gbogbo ẹ̀ sí. nínú ìjírá báyìí a máa kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ ní pàtàkì kí là ń pè ní ìjírá gangan ìjírá ni kíkú ò níbì kan síbì kan. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa yìí pé almuslim man salima almuslimuna min lisanihi wa yadi mùsùlùmí lẹni tí àwọn mùsùlùmí yòókù tí wọ́n ṣèfù ẹni tí kìí ṣe mùsùlùmí lẹni táwọn mùsùlùmí ń ṣàgbákò látẹnu ẹ̀ àbí látara ẹ̀wà ẹ̀ àbí látara nǹkan kan ó ń pa wọn sáyé ni ó ń pa wọn sọ́run ni àbó ń ba tàwọn èèyàn jẹ́ ìyẹn ò ní bá nàbí wà àlìjánà mùsùlùmí lẹni tí àlàáfíà ọ̀rọ̀ àlàáfíà ni ó sọ jáde ìwà àlàáfíà ni ó hù ìbálò rẹ̀ náà tàlàáfíà ni ọ̀pọ̀pọ̀ mùsùlùmí lénìí ọkàn lòun júwe mùsùlùmí ni ó lóun jẹ́ mùsùlùmí kò júwe kò rẹpírẹsẹ̀ǹtì ẹ̀kọ́ tí ìsìláàmù tó ní tó dé ìgbé tọ́pọ̀lọpọ̀ yẹn bá wá rí mùsùlùmí mi wọ́n fẹ́ lè máa sá níbi ìwà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ anábì nírú ẹni kì í ṣe mùsùlùmí ẹni tí ń jẹ́ mùsùlùmí òun náà ni ẹni tí ìwà ẹ̀ tó ń pé ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ Islam ló ń sọ jáde ìwà ẹ̀ ló ń wù ìbáṣe ẹ̀ ló ń bá àwọn èèyàn ṣe walmuhajir ta ni ẹni tó ṣe hijira wa man ajara ma na Allahu anhu òun náà lẹni tí kéde kákan yíde báyìí nìkan aláti kọ́ àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ nínú àwọn ẹ̀kọ́ yìí ni wípé ká kúrò nínú ìwà kan tí ò da ká múfù sínú ìwà tó da àwa náà mọ òkùnkùn ní kùnkùn nínú ọmọ mọnú àmọ́ tá à ń ṣe tó kù díẹ̀ káàtó kéèyàn náà wá jẹrẹ ń pápá nínú ìjírọ ọdún yìí mo fẹ́ sùn kan báyìí ọtí ni òun mú jẹ́ kí n filẹ̀ irọ́ ni mò ń pa àbáwọn kankan nínú àwọn ìwà tó jẹ́ ìwà àbùkù kọ́mi ènìyàn ó fi àwọn ìwà yẹn lẹ̀ mélòó mélòó nínú ọmọ èèyàn tó ṣe yí pé yatahadasuna anil hijra wala yuhajiruna al-ma'asi wala yuhajiruna nifaqa wala yuhajiruna shirk mélòó mélòó èèyàn tó ń jira pàtó yí pé ó kàn ń sọ ni kò fẹsẹ̀ lẹ̀ ó kàn ń sọ ni kò jìnnà sí wa mùnáfìkì ó kàn ń sọ ni kò kò kò jìnnà sáwọn tọ́lọ́hún tí ọlọ́hún lóhun ọ̀fẹ́ pàtàkì ìjírà ni pé a ní láti access ara wa ká examine ara wa ká wo ìgbésí ayé wa tá à ń lò bọ̀ àwọn kan àtàjọ ìṣẹlẹ tàjọ ṣe ìjírà ti last year tó yẹ pé láàrin last year òun lẹlòmíì tán gbogbo ẹni yóò tọ́lọ́ ń bá ní kọ́dún dé bá láyé ìfọwọ́sọ̀yà ayé pé ti next year October kọ́ mọ́ bàmí kò sí fẹ́ anybody torí ìkápá ẹ̀mí alẹ́ni tó sì kì tí ò kú alẹ́ni tí nǹkan kan ò ṣe tán rámọ̀lá tán báyìí tí sì ń lọ lè sanwó tọ́lọ́jọ́ sì ka mọ́ ó túmọ̀ pé ìkápò ẹ̀mí wa ò sí lọ́wọ́ wa ọba tó ní wa everything has an expiring date gbogbo ntọ́lọ̀ ń dá ló lẹ́sparáníde ti tiẹ̀ ẹ̀mí ọmọ èèyàn náà lẹ́sparáníde tiẹ̀ nínú ẹ̀kọ́ ìjìlá ni wípé kó tó di pé ọjọ́ tí a fẹ́ túnṣe tí ò ní ṣe túnṣe mọ́ that concept of change aláti change because if you don't you, if you don't change ọlọ́nilá yóò gá yìrùmọ́ bí káwọ́mí àtá yóò gá yìrùmọ́ bí àǹfùsìn a ní change yín until tẹ́yìn náà bá change. ẹ rí ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikmat amúrúkọ yìí náà rí gbogbo bá a ti ṣe ṣe rálì náà tó fi lọ ní rọwọ́rọsẹ̀ tí bàbá wa fatah sheikh ali imam sheikh sadala muhammad balu ọlọ́run lálárọ̀ tí mímọ́ wọn ni olúwọlé ọgbà central mosque tí wọ́n lídìí wa ṣe kọ́lọ̀ ńdàkùnmùsà gbẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ jimá la máa ń ṣe tàhájùdù wa ní olúwọlé ọgbà central mosque gbogbo ọjọ́ jimá ní tàhájùdù àdúrà aláṣẹmọ́júmọ́ ní olùdíje alukóran láàfin yẹn náà fi là ń bẹ̀ fáfáníwọ̀tọ̀ ọba fẹ́ darapọ̀ mọ́ wa o lè pè mí tó bá ti pè mí ṣàlà ọ̀bọ ti rìn màá jẹ́ kí o mọ̀ ọ́. fẹ́ǹfààní tẹ́ bá fẹ́ béèrè ìbéèrè lórí ètò yìí ẹ tẹ́kìtì ìbéèrè yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ tẹ́kìtì ẹ̀ sí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three inshallah ta'ala tẹ́ bá ti tẹ́kìtì ẹ̀ gbogbo tẹ́ bá béèrè pátápátá a máa yanjú ẹ̀ fún wa ní orí ètò yìí a máa lọ nísìnyí tó bá di jẹ́ mẹ́jọ inshallah a pàdé lórí ètò yìí kan náà tá a pè ní alhikima nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn orúkọ mi yípadà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ asọ̀pọ̀ ọdún láyé o ma asalaam wa ilà liqa.